Hello guys, welcome back to my channel. My name is Oluwasegun, your official talking drum teacher. Today, I want to teach us three Òwe Yoruba. So some of us might have heard it before and some it might be a new word. But this is how it goes. The first one is Àlá tájá bá lá, inú ajá ló ń gbé, ẹnìkan ò mẹ̀yìn ọ̀la. Ohun tọ́lọ́run ó ṣe kò fi ẹnìkan. So alákọ̀ọ́kọ́ nùun. Ẹlẹ́ẹ̀kejì ni nínú ẹni ló ń gbé. Ọ̀rọ̀ táá sọ lónìí tí ó dìjà lọ́la, nínú ẹni ló ń gbé. Ìkẹẹ̀ta ni níní ẹni ni lọ́gẹ̀dẹ̀ ẹni. Ẹ̀kùlé ẹni là ń jèkúté onídodo tẹ́nìkan ò gbọdọ̀ bíni. So I will play it, give you the Tony Suffer so and from there you too can be practicing practicing it. So díẹ̀díẹ̀ ìyẹn náà máa ma repeat ẹ̀, ìyẹn náà máa ma you can ẹ lè kọ sílẹ̀. So tẹ bá ti kọ́lẹ̀ you can just take your so carry your talking drum and playing along with me. So so. The first one is like one of it is I might not the way as I bí mo ṣe earlier mo lè má lè tò ó sequentially but mẹ́ẹ̀ta yẹn ni a sọ̀rọ̀ lórí. Number one is ó ní nínú ẹni ló ń gbé ọ̀rọ̀ tá a sọ lónìí tí ó dìjà lọ́la nínú ẹ̀ ló ń gbé. Tí n mi mi. surfer mi ẹ̀ mi. mí mí rè rè mí mí, mí mí rè rè mí mí, dòdò mí rè mí tó yóò dìjà lọ́la ń édọ̀dọ̀ míre mímí rèrè mímí mímí rèrè mímí ọ̀rọ̀ tá a sọ lónìí tí ó dìjà lọ́la mímí rèrè mímí òkè mímí mímí rèrè mímí dòdò míre mí dò ń hm, dò kọ slide ni dòdò míre mí dò ń hm, dòdò míre. Thank you. pé mi re ire mímí dòdò mí re mi dùn mí dòdò mi re mi re ire mímí again. ìkejì ni àlá tájá bá lá inú ajá ló ń gbé ẹnìkan ò mẹ̀yìn ọ̀la ohun tọ́lọ́run ó ṣe kò fi hàn ẹnìkan ó ní dùn mí mí mí mí mí re mí re mí mí mí. rírè rírè dùdùdùré re mímí remíre dùré mídùré. re dò mí mí mí mí mí re mí re mí mí mí mí dò re dò dò dò dò re re re mí mí re mí re. do re mi do re. ìkẹta ni nílé ẹni ni lọ́dẹ̀dẹ̀ ẹni ẹ̀kùlé ẹni là ń jèkúté onídodo tẹ́nìkan ò gbọ́dọ̀ bíní nílé ẹni ni mímí rere mídòdò rere dùdù mírere dùúrè mímíre mírire míìrìnrìn rìnrìnrè mm, mm, mm, dùdù rere. This thing mi ò kọ sílẹ̀ I'm just I'm just taking it off here so but because of the idea I have, have about it so I don't write it down I'm just taking it off and so so you can just from not the Southerners are going to get everything, but you can just use the ideology of being able to play the do, do to play it. So, Tony. so this video you can just like